الذي جعل التوفيق والهداية بيده المبسوطة من شاء الله أن يهديه هداه ومن شاء أن يذله أضله قال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم ذلك هدى الله يهدي به من يشاء ومن يدل الله فما له من هاد وقال سبحانه من يشاء الله يدل ومن يشاء يجعله على صراط مستقيم وقال الله سبحانه وتعالى من يهد الله فهو المهتدي ومن يدل فأولئك هم الخاسرون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واشكروه على نعمه لا سيما نعمة الهداية فنعمة الهداية هي من أعظم النعم والعطايا عباد الله وقد اتفقت رسل الله جميعا وكذلك كتبه المنزلة على أن الله يهدي من يشاء ويضل من يشاء فالهدى والضلال بيده سبحانه وطلب الهداية والسعي إليها من طلب العبد وقصده عباد الله اعلموا أن مراتب الهداية في كتاب الله عز وجل أربعة مراتب وهي الأول الهداية العامة وهي كل مخلوق بما يصلح أمور معاشه وهي شاملة لجميع المخلوقات لقول الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى الله سبحانه وتعالى أدانا من نكاح وطعام وشراب وغيرها وأما الثانية هداية الإرشاد والتلالة ولبلاغ أو الدعوة أو لبيان وهذه بإمثال الرسل وإنزال الكتب بما فيها من الحق والبيان ولبيان بالآيات الكونية والنظر في الآفاق وبيان الصراط المستقيم وإقامة أسباب الهداية باطنة وظاهرة وهي ثابتة من بعد الرسل للعلماء والدعاة إلى الله بالحكمة والموعظة الحسنة وثالث هداية التوفيق والإلهام وخلق المشيئة والمستسلمة للفعل لا يقدم على هذه الهداية إلا إلا الله سبحانه وتعالى فمن شاء هدايته اهتدى ومن شاء ضلاله ضل ومن شاء ضلاله ضله وهي خاصة للمهتدين من المكلفين وهي التي نفاها الله تعالى عن رسوله في قوله تعالى إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين أتاكم الله أبوا ألا نني أبونك ọ̀bọ̀ ọlọ́pẹ́ ọpẹ́ ni fún ọlọ́run ọba náà ọba tí ó tọ́ wa sọ́nà pẹ̀lú ìtọ́sọ́nà látọ́dọ̀ rẹ̀ ìta ń pè ní ìtọ́sọ́nà ti pòúngẹ́ ìmọ̀ni ọlọ́run ẹni tó bá wo ọlọ́run ọba tó bá fẹ́ fi mọ̀nà yóò fi mọ̀nà ẹni tó bá ti wo ọlọ́run tó bá fẹ́ sìn lọ́nà ọlọ́run á sìn lọ́nà bá sọ fún nínú àwọn ọ̀rọ̀ tó nínú Al-Qur'an nínú ẹ̀ nínú sọ́rọ̀tù zomar láyá 23 ọlọ́run bá ní pé dhalika hudallah ìyẹn ni tọ́tọ́ ní ọlọ́run yáàdì bihi man yasha ẹ̀yìn tó bá wọ ọlọ́run ọba ní máa ń fi mọ́nà wa man yudlilillah fama lahu min had ẹni ọlọ́run ọba sì lọ́nà ọ̀sẹ́nìkan tó ọlọ́run bá ń pé mọ́ ń yẹ́ṣá ìdáhù yóò délò ẹni tó bá wọ ọlọ́run ọba yóò sọ́ọ́nù ọmọ ń yẹ́ṣá ẹ̀jà alùhù aláṣẹ́rọ́ọ̀fẹ́ mustaqim ẹni ọlọ́run tó bá sì wọ ọlọ́run yóò fi mọ̀ ọ̀nà tó jó déédé inú sóra mi ọlọ́run bọba lè kí ọlá sọ inú

àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti kéèyàn rọrọ̀ ọkà ìbéèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́run kí àti kẹ̀kọ́lọ́bà lẹ́bí ọmọ Muhammad sallallahu alaihi wasallam ní àkọlọ́bà rẹ̀ lẹ́ ọ̀sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tọ́bá tẹ̀lé pẹ̀lú dáadáa tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí àwọn tá a jẹ́ òsàn ọlọ́run ẹjá bẹ̀rù ọlọ́run o ẹ sì já máa dúpẹ́ fún lórí ìdẹ̀ra tó ṣe fún wa pàápàá jùlọ ìdẹ̀ra àmọ̀nà látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run fọ̀nà mọ̀ wá èsì làákàyè pọ́n tó láti rí ìtọ́sọ́nà lọ́dọ̀ ọlọ́run ìtọ́sọ́nà èyí tá ń pè ní ìmọ̀nà ẹ̀sìn ọlọ́run èyí tí ò ní jẹ́ kéèyàn wáyé lásán ẹni ọlọ́run bá jogún ẹ̀kún lórílẹ̀ ayé yìí á ìtẹ̀rá ńlá ọlọ́run bá ti fún orí ńlá ọlọ́run bá fún papà àwàtà jẹ́wùsàn ọlọ́run gbogbo àwọn ànẹ́dẹ̀ ọlọ́run bá tó ti lọ sáájú iná ẹ̀lọ́rọ̀ wọn papọ̀ bákan náà tíra tọ́lọ́run bá sọ̀kalẹ̀ gbogbo àwọn tíra yìí papọ̀ pátá wípé ẹni ọlọ́run bá fi mọ̀nà iná ẹni ọmọ́nà ẹni ọba ti wọ ọlọ́run ọba sí lọ́nà tó wípé ìmọ̀nà àtìsìnà lọ́wọ́ ọlọ́run ọba lọ́wà àwọn aláàmà bẹ̀ láti máa sáré wípé bó láti wà nínú ẹni tí ó mọ̀nà ọlọ́run tọ́lọ́ bàbá bẹ́ fi wá ṣe kòńgẹ́ rẹ̀ yóò fi wá ṣe kòńgẹ́ ẹni adúpẹ́ fọ́lọ́run bá lórí ìtọ́sọ́nà èyí tó jogó wa àwọn jẹ jẹ́ òṣà ọlọ́run àwọn olùmọ̀ wọ́n pín ìtọ́sọ́nà wọ́n pín só ní ràrá ṣe pé gbogbogbò èyí tó fi pé gbogbo ẹ̀dá lórí látọ̀dọ̀ ọlọ́run níbi àlámọ̀rí kéèyàn ṣe kò ń gẹ́ tí ó wáyé ń jẹ ọlọ́láàfíà ó fẹ́yàwó tàbí ìmùnkan múmu ń já rọrùn fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara àtọ́sọ́nà ìlélé yìí náà bá sọ pé bá wà èyí tó fún wa ní gbogbo nínú gbogbo nǹkan tó dá pátá lẹ́yìn ní oṣù tọ̀wà sọ́nà pé ọyẹ lọ sí léyìí látàyè wa adébá lórílẹ̀ ayé ní àti ṣe rẹ̀ wípé ń bá fẹ́ jẹ àmàlà ọbẹ̀ fi jẹ gbé wa lọ bí pé ká máa fomi rún ó sì máa lọ ṣùgbọ́n ìtọ́sọ́nà ọlọ́run nípa pé oúnjẹ kọ̀ọ̀kan bá gbé kalẹ̀ sísìn di jíjẹ sísìn lọ ọlọ́run bọ́ba lè tọ́lá tọ́wà sọ́nà níbẹ̀ bẹ́ẹ̀ náà wá ní gbogbo àwọn nǹkan tá múlé bẹ́ẹ̀ náà wá ní kó tásìkò tá níyàwó tàbí tá lọ́kọ bẹ́ẹ̀ ni bá ṣe ń pọ̀ sí bá ṣe ń pọ̀ sí bá ṣe ń pọ̀ sí gbogbo àwọn eléyìí tọ́sọ́nà náà lọ́pọ̀dọ̀ ọlọ́run bákan náà ìtọ́sọ́nà lẹ́ẹ̀kejì òun náà ni ìtọ́sọ́nà èyí tó ṣe pé ọlọ́run bá gbé ilé àwọn ànẹ́bì lọ́wọ́ bákan náà ó gbé ilé àwọn olùmọ̀ lọ́wọ́ bákanáà ó pèlé gbogbo àwọn olùpèpè ó pèlé wọn lọ́wọ́ pẹ̀lú òun náà là ń pè ní ìdáyà tó ní irshad wàtíláàlá wàlìbàláàgùn wàjá wàtí wàlìbàyà ìtọ́sọ́nà nípa afẹ́ká ti wá sí ìtọ́sọ́nà nípa afẹ́ká fi ẹ̀rí hani ẹ̀rí ní ìkẹ́bá ìṣe ìkẹ́bá ẹ̀rí ẹ̀rẹ̀ ìtọ́sọ́nà ẹ̀fẹ́ká mọ́ ẹ̀sìn ọlọ́run ọba dógóngó ìtẹ́sọ́nà ẹ̀fẹ́ká ṣe ìṣítí lọ́sẹ̀nà ká sàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn tọ́rọ̀ ní oyé ọlọ́run ọba nítorí ẹ̀ lè rin àwọn òjíṣẹ́ nítorí ẹ̀ lè sọ àwọn tíra kalẹ̀ pẹ̀lú ọmọ ajé ìtọ́sọ́nà fún wa pẹ̀lú àlàyé tó kún rẹ́rẹ́ bákan náà ọlọ́run ọba lékẹ́ ọlá kò yé bí mú àwọn àrísàmì rẹ̀ wá nínú àwọn ètò ipa máa ronú sí yálà ní bóòrùn ṣe ń yọ ni àbí ṣe ń wọ̀ bóṣùpá ṣe ń yọ ni àbí ṣe ń wọ̀ bí alẹ́ ṣe ń wá ni ibi ọ̀sán ṣe ń dé tí wọ́n ṣe ń lọ tí wọ́n ṣe ń gbaṣẹ́ lọ́wọ́ ara wọn gbogbo àwọn eléyà àrísàmì ọlọ́run iná àwọn àrísàmì ọlọ́run bá lókè iná àwọn àrísàmì ọlọ́run bá ní ìràwọ̀ gbogbo àwọn eléyìí ká lè bá àmọ̀ ní ọlọ́run ọba ni gbogbo àwọn èyí àwọn ìtọ́ pamọ́ àwọn ìtọ́ hàn bẹ́ẹ̀ ó ṣe déédé pé bóyá lè mọ̀ ní ọlọ́run ṣùgbọ́n gbogbo ẹ̀ ń bẹ lórí pé ẹni tó bá wọ ọlọ́run ọba tó fi mọ̀nà ṣùgbẹ́lẹ́yìí ó gbé lé àwọn ànẹ́bì lọ́wọ́ ó gbé lé àwọn òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ ẹ wà fáwọn èèyàn ẹ ṣe fáwọn èèyàn ẹ dáwà fáwọn èèyàn bóyá yóò yẹ sáwọn ànẹ́bì ọlọ́run bá láyé mọ́ ọlọ́run bá ti sọ́dọ̀ àwọn olùmọ̀ torí fáwọn ni wọ́n rọ̀ ní ìtọ́sọ́nà wà sí fúnni ṣe wá àfikún ni ò tó kíkẹta ó dé òun náà ni ìdáyà tó tọ́fẹ́ òun gẹ́gẹ́ láwá fẹ́ fi sọ̀rọ̀ lónìí tó ṣe bọ́lá wọn bá jọ fi èmi àti ẹsẹ kò ń gẹ́ nípa pé a rí ìdáyà lọ́dọ̀ ọlọ́run bá kó fi wá ṣe kò ń gẹ́ pa mọ̀ ní ọlọ́run táà sì tún bẹ̀rẹ̀ kọjọ́ ọjà rẹ̀ kó tó fi wá mọ̀nà sí ká tún mọ ẹ̀sìn rẹ̀ sí jù báyìí lọ láti tó ṣe jù báyìí lọ kó sì já tẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ọba lékè ọlá kò gbé ìtọ́sọ́nà ìsọ́wọ́ ẹnì kankan

pé bó bàbá yóò ti mọ̀nà ó ṣe wá sí ọfararó bàbá yìí púpọ̀ kódà ó gbìyànjú tó fi dọjọ́ ọkú ni ìgbà tí bàbá yìí ń pọ́ kàkà kú lọ́wọ́ ó gbìyànjú púpọ̀ pé bó ní bàbá yóò ti mọ̀ ní ọlọ́run bẹ́ẹ̀ làwọn ọ̀tá ìsìn tí wọ́n jọ ń fi ẹ̀sìn míì làwọn náà dúró tì àwọn àbújá àwọn àbìlá ìbónà adébómọ̀ ìyá àwọn ní òfin lọ́rùn lẹ̀ kódà ojú ọgbọ́dọ̀ sí kòtò dìpé níkẹyìn ọ̀rọ̀ wọ́ láti kádàrà ọlọ́run bá kò lé lórí nípa pé kò ní mọ́ ní ọlọ́run ó ní pé ní ń wà lórí mílẹ́tì abdulmọ̀tọ́lẹ̀ orí ẹ̀ náà ló sì kúlé lórí gbogbo ògbìyànjú ànẹ́bì lórí ẹ̀ ó fi lè mọ́nà ọmọ àmọ́nẹ́ ó kú lórí kèfèrí ni eléyìí fà tọ́lá ọba fi sọ àyà kalẹ̀ pé ìnà kalẹ̀ sáàdì mọ́ni yẹ̀ṣáà ọlọ́run ọba ní máa ń fẹni tó bá wù mọ́nà wọ́wọ́ ẹ̀lẹ́mú inú mú tẹ́lẹ̀ òun ló sì mọ ẹni tó ṣe pé yóò bá wà nínú àwọn tí ọlọ́run ọba ó fi mọ̀nà o orí ọlọ́run bá náà o ọlọ́run bá kó má sìn wá lọ́nà o ìmọ̀nà náà fọ́lọ́run bá kó tó máa fi òye rẹ̀ ẹ̀sìn rẹ̀ kó tó máa fi yé wa lójoojúmọ́ èyí tààmà ọlọ́run bá kókò fi mọ̀ wá sí ọlọ́run bá sọ fún anú sóra ní sọ́tìlà náà ọlọ́run bá ní pé mọ́ ń yẹ́ ṣáyé láhù lílùhù ẹni ọba wọ ọlọ́run ọba ní ó sìn wà láàárín àwọn ọ̀tẹ́sìn ọlọ́run ọlọ́run ọba ti fọ̀nà máa ọlọ́run bá tún sọ fún anú ayá mi ọlọ́run bá ní pé wà máa àrùsánà ní rasulin illa bilisani qawmihi li yubayyina lahum ọlọ́run bá ló wọn ọ̀rẹ́ àwọn òjíṣẹ́ kan bí ẹ̀ṣẹ́ pé kọ́rin pẹ̀lú ahá èyí tí ó fi máa bá àwọn ìjọ rẹ̀ sọ̀rọ̀ ó lè bá máa sàlàyé fún wọn ọlọ́run bá ní pé fọ yudhillullahu man yasha wàhálà tó

ó sì fi àwọn kankan ẹ̀mí ní òkè sẹ́mà mo rí àwọn ànẹ́bì kan tó ṣe pé èèyàn méjì péré náà níbẹ̀ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ mo rí ànẹ́bì kan tó ṣe pé èèyàn kan níbẹ̀ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ mo rí ànẹ́bì kan wọn ò tiẹ̀ rárá wọ́n wá ní kí n wo ọ̀nà kan mo bá rí ni wọ́n pọ̀ yìí àwọn wo àbáwọn ọjọ́ mi ni wọ́n ní o ìjọ ànẹ́bì ni wọ́n bá ní kí n tún wọ ọ̀nà ẹbí kí n tún wọ ọ̀nà ẹbí mo bá rí fáwọn pọ̀ wọ́n ní pé àwọn ọjọ́ rẹ̀ lélé yóò ó ń sọ ọlọ́run ọba wa sọ pé nínú àwọn ọjọ́ mi yìí 70,000 bẹ́ẹ̀nù wọn tí wọ́n ní ṣèṣirò tó ṣe pé wọ́n ní ṣèṣirò kẹta lọ́dọ̀ ọlọ́run àwọn yìí ànẹ́bì sọ́ọ́tá ó sì wọlé lọ àwọn sàbẹ́ bẹ̀rẹ̀ sí sọ àwọn kan wò pé ẹjẹ́ yé tara ń jẹ àwọn ta ti ṣẹbọ rí gọ́lọ́run bó tó fọ̀nà mọ̀ wá àwọn ọmọ wa ló súnmọ́ táwọn ṣẹbọ rí rárá àwọn míì tún sọ nǹkan míì àwọn míì tún sọ nǹkan míì kó tó di bó ń sọ ọlọ́run bá jáde wọ́n bá sọ gbogbo wọn ń sọ ó sọ ọlọ́run bá wá fẹ́ sọ pé àwọn táwọn wí yìí àwọn làwọn tó ṣe pé wọ́n èé wá pé wọ́n tún táwọn èèyàn farúkíà fún wọn wọn ò ní béèrè fún bákan náà àwọn táwọn wí yìí wọn ò ní fi iná jóra wọn nígbà tá bá ń wọn àwọn tá ń wí yìí wà láàárọ̀ him yẹta wà tàlóòn nìkan wọn máa ń gbéra lé ọfà tọkàn náà àwọn sàbí ànẹ́bì òun náà sì ni òun káàṣá gbónú mẹ́sàn òun ló béèrè lọ́wọ́ ànẹ́bì pé ilé ń Muhammad sọ pé ya òun káàṣá òun káàṣá o à ń ó ti wà nù wọn nínú ẹgbàá wa mi ìrẹ́ ọlọ́run bádá kú jẹ́ òkáṣọ́ wà nù wọn o ọlọ́rakùn tẹ́nà bá tún dé pé ìrò ń tí ọlọ́run jẹ́ mi ní ọwà nù wọn o ń tí ọlọ́run bá ní pé sàbákọ̀ òkáṣà wa nípa pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam gbogbo bó ti sáré tó wípé kí gbogbo àlùmọ̀ yọ mọ̀nà ọlọ́run ọba òjò ó ṣeéṣe ọlọ́run ọba ọba lékè ọlá ní pé agbé fún kó ṣe wà sí táwọn èèyàn ṣùgbọ́n fa yudhillu Allahu man yasha' wa yahdi man yasha' wa huwa al-azizul hakim ẹni ọba wò wọn ọlọ́wọ́n ọba ọ̀wọ́n ọlọ́wọ́n ọba ó sin lọ́nà ẹni ọba sì wò wọn ọlọ́wọ́n ọba wọn ń pèpè lọ síbi ilé àlàáfíà tá ń pè ní ويأتي من يشاء إلى صراط مستقيم ìsì máa ń pe ẹni tó bá wù ní máa ń tọ́ ẹni tó bá wù lọ sójú ọ̀nà tọ́tọ́ sí sójú ọ̀nà Islam bọ́lọ̀ ti wá ní káwọ̀ wà nínú ẹni tẹ́ pé ọlọ́run ọba wù táà ti wà nínú ojú ọ̀nà náà ọlọ́dà òun náà ni a ń yá dí ọlọ́ọ̀lọ́ abdá èdè kìyàmù bí tawhid wal bu'd an shirk tí ọlọ́run ọba ọba lè gbẹ́rá kọ́ tọ́rìn sọ́nà ó tọ́ ẹrú sọ́nà níbi kó gbé ìmọ̀lọ́run ọba nìkan ṣoṣo ó gbèrò e ó má sí nǹkan ẹ̀mí ìmọ̀lẹ́yìn ọlọ́run ẹni ọlọ́run bá bá fi ni ó wọ́n jẹ́ àfọ́ rẹ̀ ó àìmọye àwọn àfá láwùjọ tó ṣe kó wọ́n sí nǹkan ẹ̀mí ìpapọ̀ mọ́lọ́run kìí ṣe pé mo jẹ́ àfá lèyẹn tí máa ń dọ́lọ́run ọba nìkan mọ̀ tó sì máa tan ọlọ́run ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n jáwọn àfá aláwùjọ yìí pé pé gan ni wọ́n fẹ́ gbà lọ́lọ́run téèwù gan ni wọ́n fẹ́ bá bàrà ẹni wọn ò rí rínú téèwù náà fọ́tò rẹ̀ ni wọ́n bá wọ́n káńkà wọn wọ́n hẹ́rì mọ́ wọn wọ́n kábi tí wọ́n wọ́n sì ń pè wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá kódà làwọn olùmọ̀ mi ti sọ pé ọ̀rọ̀ wọn burú jọ̀wọ̀ kiri yóò lọ òyí pé ohun tó jẹ́ kíkiri yóò ṣìnà ọlọ́run òun náà ni pé wọ́n ń pe jésù wọ́n ń pe lọ́lọ́run láti ní pé wọ́n ṣìnà ṣùgbọ́n bò láti fẹ́ sọ nípa ẹni tí ń pe ṣéwù tí ń pe lọ́lọ́run bóò la ti fẹ́ sọ nípa sí ẹ̀ ó sì dá lójú báwọn ṣe wò táwọn ànẹ́bí ọlọ́run ẹbá ànẹ́bí ọlọ́run ọba lọ níbi ẹ̀yìn sá àlẹ́ ìsọ́láàtù ọ̀sẹ̀lá èyí táwọn kiri ó bára rìn sínà táwọn pè wọ́n kí wọ́n sínà lónìí pé pé mustapha fàdé yìí ládàlí mùsùlùmí ṣùgbọ́n bóò la ti fẹ́ sọ nípa àwọn mùsùlùmí lónìí tó ṣe báwọn wá jọ́sìn fọ́lọ́wọ́n ọba mọ́ àwọn ṣéwù àwọn ṣéwù tó ti lọ ni wọ́n jọ́sìn fún kàkàkẹ́ ni bó pe la ilaha illallah ṣéwù ní ń pè lẹ́nu tẹ́wù níyà tẹ̀sùbá tí ń fà ń jẹ ẹnu lẹ́dọ̀ mi bá bẹ́ ọba sáàdá tó lọ tó bọ́ yóò ní pé fàájí akẹ́sọ láti lè fàájì gbogbo àwọn gbólóhùn yìí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe lórí àìmọ̀ kan ṣùgbọ́n àwọn míì ń ṣe lé ìtọ́ dá wọn lójú pé àníṣẹ́ ojú ọ̀nà náà lélẹ́ yìí náà ṣùgbọ́n nú àánú ọlọ́run ọba tọ́lọ́run bá ti ní kárí òun náà ní pé gbogbo àwọn ojú ọ̀nà yìí ni wọ́n ti fún lóókọ tí èsì ojú ọ̀nà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam

ẹni ọba pẹ̀lú ojú ọ̀nà níbi Muhammad sallallahu alaihi wasallam lọ́mọ́nà o torí pé ọlọ́run parí pé mọ́n yóò fi ń rọ̀ súnlẹ̀ fọ́kọ̀dé àṣọ Allah ẹni ọba tẹ̀lọ́ nẹ́bí ẹni ọba tẹ̀lọ́ jíṣẹ́ òun lọ́tẹ̀ lọ́lọ́run ṣùgbọ́n ẹni ọba tẹ̀lé ẹlòmíín tó yàtọ̀ fá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam yóò sì nà o nínú àánú ọlọ́run tọ́lọ́run bá fẹ́ fi ọ̀nà mọ̀ àyẹ̀ bí tá sí lọ́nu òun náà ní pé kó fìyàn sí ń bẹ́ pé kéèyàn mọ́ ọlọ́run ọba lẹ́yọ̀ kan ṣoṣo níjọsìn fún wàlẹ̀ bọ́ọ̀lẹ̀ kéèyàn ó sì jìnà sí ìmúrú papọ̀ mọ́lọ́wọ́n ọba balẹ̀kẹ́ ọlá fàyín nàmọ̀ nǹkan ọmọ bíi dáadẹ́ka ẹni yóò tọ́ bẹ́ẹ̀ ti gbélé yìí náà ró náà lọ́la amna fi dúnìyà wọlé àkhírà irú ẹni bẹ́ẹ̀ ó ti ní fọkànbalẹ̀ ilé ayé ó ti ti ní fọkànbalẹ̀ ẹjọ́ gbé dàrú kìyàmà torí pé ọlọ́run bá sọ báyìí pé alladina amanu tẹ́rọ wá da ìgbàgbọ́ wọn papọ̀ mọ́ ìmórogún papọ̀ mọ́lọ́run ìlẹ́ ìkàlẹ̀ òmùlẹ̀ àmì àwọn ìfọ̀kànbalẹ̀ ń bẹ fún ọlọ́run wá parí ẹ̀ pé wà wọ́n mú ń tẹ́lú àwọn ni wọ́n mọ̀ ní ọlọ́run ọlọ́run bá kojú káyọ̀ nù wọn o wọ́n kéré jọjọ láti mọ̀ ní ọlọ́run ọlọ́run tí wọ́n ti kéré tó já wà náà àwọn tó ń yọ mọ̀ ní rẹ o nínú ọ̀nà tí a máa fi mọ̀ ní ọlọ́run òun náà ni al-qiyāmu bil-a'māli kéyàn gbénàró pẹ̀lú àwọn ọ̀fẹ́ dáadáa àwọn ọ̀fẹ́ rere tánàbí tọ́ka wá sí tí Kùránì tọ́ka wá sí kéyàn máa rí ṣe pẹ̀lú àkọlákọlẹ̀ hasana ma'anna kéyàn sì níwà tó dá pẹ̀lú àwọn èèyàn kéyàn máa rọrọ pẹ̀lú àwọn èèyàn ní máa ń bẹ níbi kéyàn rí ìtọ́sọ́nà látọ̀dọ̀ Ọlọ́run ẹni ó bá rí ìtọ́sọ́nà látọ̀dọ̀ Ọlọ́run iṣẹ́ le koko máwọn torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé bọ̀ islam wọ́n gbé yín dìde mọ̀yẹ̀sẹ̀rún jẹ́ni tó fẹ́ fẹ́ afẹ́ jẹ́ ẹ̀rọ fáwọn èèyàn ni o ọ̀dámtúbà tó mọ̀ àṣírí wọn ò gbé dìde lẹ́ńtọ́ máa dé fún yín o tẹ́ máa dé fáwọn èèyàn o nínú ọ̀rọ̀ mi ànábì sọ pé yẹ́sírù ẹ má lè máwọn èèyàn wọ̀ bá ṣírù ẹ máa fáwọn èèyàn ní odò nílé o látún nẹ̀fírù ẹ má láwọn èèyàn kan nínú ẹ̀sìn ọlọ́run àfáwọn hakim ọgbà wa nù mọ̀tẹ́dáàkì rẹ̀ pẹ̀lú sánẹ́dì rẹ̀ tó fi dọ́dà àfáwọn àbí ayúbìlà sọ́ọ̀rí ó ní pé ànábíwá muhammad sọ́ọ̀lá sọ báyìí pé aláhùnmọ̀ fírílì ọ̀sọ́ọ̀rí ìrẹ́ ọlọ́run ọba ṣàforíjì fún mi níbi àwọn àṣìṣe mi wọ̀dùnú bí àti àwọn ẹ̀ṣẹ̀ mi kò lẹ́hà pátápátá aláhùnmọ̀ àná àmì ìrẹ́ ọlọ́run ọba pé ìdẹ̀ra rẹ fún mi wà áyí ni dákùn bí ẹ máa lo ìtẹ̀mí tọ́rọ wọn wọ̀rùn tó fún ní kò sì ti àǹtìsí rẹ fún mi àdẹ́bí wá fi síbẹ̀ pé wà nínú ìlẹ̀sọ́ọ̀dẹ̀ lè àná tọ́misọ́nà ibi afẹ́lò gan ló tọ́misọ́nà pẹ̀lú àwọn tẹ́ èyí tó jẹ́ sí olóore wàlẹ̀ ọ̀kọ̀lá àti àwọn ìwà tó dá wáyínà wọlé ayé àti ìlẹ̀sọ̀ọ̀dẹ̀ ìhá ìlà àǹtí orí kòkòtẹ́ni tó lè sọ́yàn sọ́nà síbi àwọn tẹ́ olóore tó dá àti àwọn ìwà rere pọ́tayọ̀ rẹ̀ ọlọ́run láyọ́ sí fún àníṣe jí ara ìdà àn kò sẹ́ni tó lè gbéyàn jìnà sí àwọn iṣẹ́ burúkú àti àwọn ìwà burúkú pọ́tayọ̀ ọlọ́run ilé ìyìn àjọ àti àrẹ́bí wa Muhammad sọ́ọ̀bà àdọ̀sọ́ máa ń ṣe àfọwà sí fún ìsìláàmù bó pé ìrìyá wọ́n wá sábàyé wọn ni pé wàlẹ̀ ẹ̀rí ẹrú mọ̀tọ́bùn nílẹ̀ àyà ó ti di ọ̀rẹ́ ẹ̀yàn ní gbogbo ọgbà wọ́n máa wá ìtọ́sọ́nà ọlọ́run ọba rẹ̀ nípa gbọ́gbọ́lọ́wọ́ bó fi òun mọ̀ ní ojú ọ̀nà tó dé ó déédé eléyìí ló sì fà á tó jẹ́ pé ààlè má mẹ́tàdínlógún lójúmọ́ pé iyyaka na'budu wa àfà máa ń sọ ní gbogbo ọgbà bá tó jẹ́ ọ̀nà tọ́tọ́ إذا ما بطوع سجون بطوع وهو مضطر إلى مقصود هذا الدعاء تغيث يرو قل لي بكاتا في أدعاء من الأعداء torípé pọ̀pọ́nà tí ẹ̀rí fẹ́ bọ́ níbi ìyá ọlọ́run pọ̀pọ́nà ọ̀hún àti kéèyàn wà lójú ọ̀nà tọ́tọ́ ò láwọn súnlẹ̀ ilẹ̀ sàádà ìdàbí adìrí ìdáyà òtútù ní ẹ̀sìn وهذا الهدى لا يحصل إلا بهدي الله سبحانه ẹ̀wárí tọ́tọ́nà yìí èyí ò lè rí o ọlọ́run ọgbọ́ fún ẹ̀ ní tọ́tọ́nà yìí látọ̀dọ̀ àwọn àtàjẹ́ òṣà ọlọ́run ẹni yóò ti bá wọ́n ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ yóò dá kó sí ara rẹ̀ sí pé ọ̀rọ̀ ọlọ́run tóun jìnà sí fún wọn lè jìnà sí tánàbí bá ní pé ẹ̀fẹ́lẹ́ yìí fún wọn lè múra sí tọ́bá ní ẹ̀fẹ́lẹ́ ilẹ̀ fún wọn lè fi ilẹ̀ ẹni náà bá dá lórí alámọ̀ rí báyìí nínú àmì ni pé ó ń tọ̀sọ́ ní ọlọ́run ẹni ọba ẹgbẹ́ ìdákejì ń tí ẹ̀ á ẹ̀mí rẹ̀ ó lè irú ẹni bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ó fún nígbà tí bá ń gbọ́rọ̀ ọlọ́run àti tẹ̀lé ó nira fún torí bọ́lọ̀ ọba bàdé kẹrà sọ fún wa inú sọ́tìlà ní àmì báyìí pé mọ́ yóò lè dáwọn yà bí yàhó yẹ́ṣìrà sọ́dìrà olè ìsìdá ẹni yóò tọ́lọ̀wọ́ bàbá lè tọ́bá fẹ́ sí bọ́bá fẹ́ sí mọ̀nà èyí tàn pé ní ìdẹ́yà tó tàó fi ọlọ́wọ́n bó sì payá ẹ̀mí ẹ̀ fún ẹ̀sì Islam tí bá ti ń gbọ́ ṣùgbọ́n ni ọlọ́wọ́n bàbá bó lọ́nà yẹ́jà alìsọ́dìrà hù tẹ̀yẹ́ kọ́ ọlọ́wọ́n bó fún ẹ̀mí ẹ̀ yóò fún ọkàn rẹ̀ ọrọ̀ jẹ́ ibi pé yóò sọ̀rọ̀ fún tàánàmà yàtà àdòkè sàmà yóò wá dà gẹ́gẹ́ bí pé tó bá gbọ́rọ̀ ọlọ́run ọba báyìí bí ká ní kí ọkàn rẹ̀ fẹ́ máa fò lọ sókè ní o fàdálíkà yẹ jàlọ yẹ jàlọ lọ́hù ríjìsà alẹ́tẹ̀lẹ́lẹ́ la yòmí náà fún àwọn tó gbé wọn ọ̀gbọ́lọ́run ọba gbọ́ ẹ̀rí tó gbẹni yóò tí ọba gbọ́lọ́wọ́ bá gbọ́ ni wọ́n bá ń bìlì fún tọ́gbà tọ́ yẹn yọ́ máa sáré lé lórí ní gbogbo ògbà pé bó ní ó ṣe wá sí musẹ́ èyí tí ó sì lè mú wá sí musẹ́ láíláí torí pé ẹ̀sìn ọlọ́run ọba lọ́lọ́run bá ti ní yóò borí ọlọ́run bá balẹ̀ ká sọ pé fàyín ná pé ẹ̀sìn wọn ọlọ́run ọba àtàwọn tí ń ṣe ó mú lè bọ̀ọ̀dì àwọn ni wọ́n borí gbogbo àwọn tí bá ń tẹ̀sìn míì ọlọ́run bá balẹ̀ ká pé jí ká máa wà nínú àwọn tí ó pé yọ́ máa borí láíláí tó má jẹ́ àṣínà àwọn tí wọ́n borí rẹ̀ àwátá jẹ́rùsàn ọlọ́run nínú ihun tó yẹ pé yóò ti jí ká mọ àní ọlọ́run ihun tí ó fi wá rinlẹ̀ níbi ẹ̀sìn ọlọ́run àfá àfírìmìdì ó gbé jáde nínú súnánú rẹ̀ pẹ̀lú sánẹ́dì rẹ̀ tó fi dọ́dọ̀ àfáwà Anas Anas sọ pé káwọn ẹ̀rọ sùn lọ́tọ̀ ọlọ́ọ̀tán yóò fi ṣèrò àyẹ̀ kú lá ó ya muqallibal qulub thabbit qalbi ala dinik Allahumma اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك wọ́n lánàbí pọ́ ọ̀lẹ́ tí máa ń sàdúrà yìí púpọ̀ lórí ọlọ́run ọba ìrẹ́ lọba tó ṣe ọ máa ń yí ọ máa ifo dákun mi fi ẹ̀mí mìírin ilẹ̀ síbi ẹ̀sìn rẹ̀ ọlọ́run ọ̀pọ̀jù afáà ní tiwa lóun sọ̀bá ìpín yàrá a

tí wọ́n fi ròyìn ọlọ́run ni látara pánibí náà fi ròyìn rẹ̀ pé ọlọ́run ọba níka ṣùgbọ́n wọ́n ní gbogbo gbàrú tá bá ń sọ bá àwọn nǹkan yìí má fi ìka rẹ̀ má fi sàpẹẹrẹ fáwọn èèyàn tó wà nẹ̀ka méjì sókè tí wọ́n ní wọ́n wá fẹ́ sàpẹẹrẹ bẹ́ẹ̀ aka ka àsọ bí ilẹ̀ ìṣọ̀bà ara torí pé ní bọ́bẹ̀ ṣe rí ta tiẹ̀ yóò máa lé òpin bí ẹnu lásán láti sọ orí pànẹ́bì ní òfin ìkásọ ẹnu lásán lè sọ wípé bẹ́ẹ̀ ni o ẹ̀rí ọkà tí máa ń bẹ ní àárín ọmọ níka méjì ọlọ́run nínú àwọn ọmọ níka rẹ̀ ọlọ́run ọba sì máa darí ọkà bó bá ṣe wù ú ọlọ́run bá fi sàánà kókó ká máa sọ sí ya muqallibal qulub síbi ẹ̀sìn rí ọlọ́run àwọn tàjẹ́ òṣàn ọlọ́run nínú àwọn ọ̀nà ètò pé èyí ò fi máa rí darí ọlọ́run bàdé lè yíwà nínú àwọn ọ̀nà tí ó fi máa rí darí ọlọ́run òun náà ni kéèyàn múra ṣíṣe olóore lọ́pọ̀lọpọ̀ ọgbà bíyàn bá ti ṣiṣẹ́ olóore sí bíyàn bá ti ń sàpá ti ṣiṣẹ́ olóore sí èyàn máa rí ìtọ́sọ́nà lọ́dọ̀ ọlọ́run à ń bẹ náà kọ́lọ̀n bá ọba lékè ọlá tọ́pọ̀ ní mọ̀ wá kọ́lọ̀n bá kọ́ máa sìn wá lọ́nà láíláí kọ́lọ̀n bá kọ́ máa sìn wá lẹ́ni tí ó máa gbé eégún ó sì máa sìn wá lẹ́ni tí ó máa tatọ́kùn eégún bákan náà kọ́ máa ti wá lólóró ó sì máa ti wá lẹ́ni tí ó máa káàkiri ayé kọ́ máa ti wá lẹ́lẹ́sìn míì ó ti wá lẹ́lẹ́sìn Islam èyí tó ipá sí lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ̀ bá الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بسان إلى يوم الدين أما بعد أدعوكم الله وبعوة أسكتب إخوان نبي محمد صلى الله عليه وسلم tí a ti jẹ́ tọ́lọ bá ara lẹ́ àwọn tàbí àti gbogbo àwọn mùsùlùmí lápá òṣòkè èyí tí ọlọ́run bá balẹ̀ kí ọlá tó bí fi àlẹ́bì sí kòóngẹ́ wa òun náà ni àlìfítẹ́ra àwọn àdámá èyí tó pé ó ń tí ọlọ́run bá fi ti wà lá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àmójútó àwọn àdámá kan nínú àwọn àdámá èyí tó pé ìsìláàmù fẹ́ jẹ́ ká máa ṣe àṣírí àwọn Iran abẹ́ mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin ó máa tayo ogójì ọjọ́ gẹ́gẹ́ bó ti wá látọ̀dà fáwà Anas tọ́sàlàyé pé wú kìtàlánà wọ́n fi àkókò sí fún irun mú irun abíyá èékẹ́ ní irun abẹ́ ipa àgbọ́dọ̀ máa jó tayọ ogójì ọjọ́ ìyẹn ni pé gbogbo àwọn àyè tí ìrùn abíyá ìrùn mú èéké ní ọwọ́ àti tẹsẹ̀ àti ìrùn abẹ́ báyìí yóò kí ọ̀rọ̀ ọwọ́ yìí tó kó ṣe pé àgbọ́rọ̀ sánẹ́bì lẹ́nu tó ọgbọ̀rọ̀ tayọ ogójì ọjọ́ òsùn tó burú bọ́ọ̀bá mú kó ìjọ kẹta òsùn tó burú mú kó lọ sí ọ̀sẹ̀ òsùn tó burú méjì méjì ló fi mú kó bẹ́ẹ̀ kò sí ohun tó burú tó bá mú kó lóṣooṣù àníṣẹ́ ọ̀tàgbọ̀dọ̀ tayọ ogójì ọjọ́ ṣùgbọ́n nǹkan tó ṣe wálé mọ̀ lónìí òun ni pé àwọn èèyàn bí sí fúnro orí púpọ̀ gan ni ojoojúmọ́ tàbí jọ́kẹta jọ́kẹta ó pẹ́jù jọ́kẹrin wọ́n sá máa fa orí wọn ni kò sí nǹkan tó fa ó wọn ò fẹ́ jẹ́

nígbà tó bá kú wọn fẹ́ já fojú dí ó tí wọn abẹ́yẹn bá kú tó kún dẹ́dẹ́ nínú ohun tá yọ bléèdì kìíní kó tó di pé a wẹ̀ ń tọ̀ ẹni yóò sí ẹ̀kẹ́nẹ́ rẹ̀ bá gún sọ̀bọ̀lọ̀ sọ̀bọ̀lọ̀ tó sì jẹ́ mùsùlùmí inú ohun tá yọ bléèdì kìíní ó kó tó di pa wẹ̀ ẹni yóò tí orun mú bá ga bí i tàwọn àbọ̀rìṣà nínú ohun tá yọ bléèdì kìíní ó ẹni yóò tàbẹ́ ewo irun abíyà rẹ̀ tàwárí pé áá kí ló dé nínú ohun ta gbọ́dọ̀ jẹ́ nìkan tí ipá bá mójútó ní kó tó di fáwẹ̀ eléyìí ni kọ́ máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àtà bá máa ń wẹ̀ fún yálà lọ́kùnrin là ń wẹ̀ ni àbájóbìnrin tá ń wẹ̀ ẹ́ àwọn àyè yìí ká dáadáa nínú àwọn àyè tó ipa gbọ́dọ̀ mójútó ni nígbà tó ń tọ̀ ń bẹ láyé ó yẹ kó mójútó fún rẹ̀ ká tó wá sọ pé nígbà tó wá kú tán à ń pè wá lákèsí eléyìí fún gbogbo àwa tá a bá ríra wa pa jẹ́ mùsùlùmí tó o bá jẹ́ mùsùlùmí ọ̀ máa ṣe wọ́n bá wọ̀ ṣùgbọ́n tó jẹ́ mùsùlùmí àwọn àyè yọ gbọ́dọ̀ bójútó dáadáa láti jẹ́ pé má jẹ́ ọ̀tayọ ogójì ọjọ́ ìmá atayọ ogójì ọjọ́ òun tí ọ̀dá lòun ọmọ jáde ìmá ogójì ọjọ́ yóò jọ jẹ́ pé ó ti wà gbọ́rọ̀ sí àlẹ́bí wa Muhammad lẹ́nu tọ́ba ike ogójì ọjọ́ ìwọ gan àlàáfíà tó yẹ kó ni ẹlẹ́ẹ̀kejì òun gbogbo bá ti ń sọ ọgbà ẹni ọba jẹ́ mùsùlùmí kò yẹ ká máa ṣe irun wa báṣubàṣu síbẹ̀ ní àwọn èèyàn gbọ́rọ̀ sí àlẹ́bí wa muhammad sallallahu alaihi wasallam lẹ́nu mẹ́ha rasulullah sallallahu alaihi wasallam anilẹ̀ kọzàáyì ó ń sọ́lọ́ ọba ṣe é léwọ̀ wípé ká máa gẹrun ẹ̀gbẹ́ kan fẹ̀gbẹ́ kan ẹlẹ̀ ṣùgbọ́n nu tó ṣe wá lémọ̀ lónìí àwọn mùsùlùmí bìnrin lọ́pọ̀ jù ń àṣìyé má máa sọ nípa pé àníṣẹ́ irú mùsùlùmí má jẹ́ nìkan tó yẹ kó sí

àwọn àgbààgbà sàádé àrínú wọn ẹni ìyá rẹ̀ ti kú bàbá rẹ ní bẹ ẹni bàbá rẹ̀ ti kú ìyá ẹni àwọn méjèèjì ti kú ẹni àwọn méjèèjì sì ń bẹ ṣùgbọ́n tọ́lá wọn bò jogún ìsìlámù fún wọn ṣùgbọ́n tàfà ọba tí ò rí bẹ́ẹ̀ o rẹ̀ mùsùlùmí ni ìyá rẹ̀ ó kọ ìrẹ́gẹ́ ní Usman ìgbà tí ó ń sọ ọlọ́run ọba tó ṣe hajj ó wá rí bàbá yẹn lẹ́gbẹ́ pé irun orí ẹ̀ ti fún fún ó ń sọ ọlọ́run ọba wá ní pé ah ẹ̀yí tí bàbá yẹn ó yí irun orí ẹ̀ kó gẹ́jì rọ̀ ara ẹ̀yí irun yìí ẹ̀yí kó ẹ̀yí sí kọ́lọ́dì mi ṣùgbọ́n ìjìnà sí dúdú láti bẹ̀rẹ̀ àwọn olùmọ̀ ti mú jáde pé gbogbo ẹni yóò ti irun rẹ̀ bá ti ń funfun irun orí ni tàbí irun àgbọ̀n aláǹfààní káyí sí àwọ̀ mìíràn tó yàtọ̀ sí àwọ̀ dúdú àwọn olùmọ̀ ní kékeré tánà ibi sọ pé kájìnà sí dúdú wọ́n ní ohun tó fi wí náà ni pé yálà yẹ̀tàwà hamulimọ̀tàwà him kí ẹni tí ó bá máa lérò máa máa lérò pé àbọ́mọdé sì tún ló ń tọ̀ wọn ni pàápàá jùlọ ọba tó fẹ́ fẹ́yàwó kọ́nà máa dí pé yọ́ máa fojú wo pé ah, irú ẹni yìí ló dúdú yìí ó sì yọ́ng ah, ọ̀yọ́ngi o ó sì ti dàgbà ṣùgbọ́n tó bá yí sẹ́ni kọ́lọ́ọ̀dì míì ọba ṣẹ̀rí àwọn nínú òfin ṣẹ̀rí à ó ń ṣe ọlọ́run bá tún sọ gan náà rọ̀ mí pé àwọn yẹ̀wúdí àwọn alólè kìtà àwọn níwọ̀n èsè ibẹ̀ wọ́n fi ilẹ̀ ní funfun náà ni ẹ̀yìn ẹ̀mú àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹjẹ́ nìkan tẹ́ máa yí ipò sáwọ̀ àwọ̀ mìíràn yàtọ̀ sí kẹ́ jìnà sí dúdú àwátá jẹ́ òsàn ọlọ́run eléyìí a gbọ́dọ̀ mójútó irun orí wa náà má la bátì sórí má gẹ ọ̀bá má má gẹ afro má gẹ alábọ́ jẹ́nìkan tó fó rẹ irun orí rẹ̀ wálẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ gẹ̀ẹ́lẹ̀ pátápátá bíbẹ̀ ẹ̀kọ́ fa ó ti pí ọ̀ kò sí ohun tó rẹ́ fi ṣe gbogbo bí àrùn akọwà ìbá ṣe wá pọ̀ sí bẹ́ẹ̀ náà látúnṣe náwó lé lórí sí bí wọ́n bá ṣe yọrùn sí sí tí wọ́n kọ tí wọ́n fà láti tí wọ́n ṣe gbogbo ẹ̀ lówó yóò tún lè pọ̀ àtúnjẹ́ ó ní àpà lábẹ́ eléyìí látara bẹ́ẹ̀ àwọn tá a bá jẹ́ mùsùlùmí tọ bá jẹ́ nìkan tẹ ọgbádùn lọ́wọ́ ọ̀nú lọ́wọ́ ọ̀ta oṣù kẹjẹ káwọn àlẹ́bà máa sàdúrà fún bójútó ìrùn orí rẹ̀ lẹ́nu tó yẹ pé o ní dára sí má dáyẹ o má jẹ́ nìkan tọ́ máa jẹ́ nìkan tó yẹ kó máa kọ́ lọ́ọ̀dì rẹ̀ tí ó máa wá sáyìn tó sáyọ bá sí mọ́rùn rẹ̀ tí wọ́n ní ọ̀sọ̀ ohun rẹ̀ di wo èkó tó jẹ́rí ẹ̀ má jẹ́rí ìrùn orí ẹ̀ ẹni tí ń yí ẹ̀dá ọlọ́run ọba kó ìwọ náà wà nù nínú àwọn tíṣẹ́ tó ń sí ló wọ́n máa ti fáwọn ọmọ ìdé nìyẹn lọ́wọ́ ẹ má jẹ́ wọn sínú wọn ìwà kèfèrí ni àwọn tí ọ̀gbọ́ ọlọ́run ọba gbọ́ ni wọ́n máa ń serú ẹ̀ ṣùgbọ́n nù tọ́jọ́ wá lójú ní pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní serú eléyìí lónìí ẹ̀jẹ̀ jìnà sí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wọ́n àgbọ̀n àníṣàlẹ̀ tó máa sọ òun náà tí wọ́n àgbọ̀n fílẹ̀ bẹ́ẹ̀ jọ́wà bẹ́ẹ̀ ni ó kìí pé wọ́n fi wò ó pé ẹ o ti dàgbà rárá o tàbí wọ́n máa wò ó pé ọ̀fẹ́ jẹ́ kí wọ́n fojú jọ ẹni tó ti darúgbó gbogbo ìdíṣà tó ń gbé sọ́dọ̀ àwọn èèyàn ló táwa náà bá fi wo àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá yàtọ̀ sáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá bá wo ewúrẹ́ tí wọ́n ń fá ìrùgbọ́n rẹ̀ kó ń irú ẹni bẹ́ẹ̀ ó fojú ara rẹ̀ tóbi ní o wọ́n ni ẹ máa pè ní bọ̀dá obìnrin bọ̀dá obìnrin ni ẹ máa pè kí ló wọ́n ní ohun tó ni pé obìnrin ní lẹ́ẹ̀kẹ́ kódà tóbìnrin bá lẹ́ẹ̀kẹ́ kí ni ìdájọ́ ọtí ẹ̀ àwọn méjì ní bẹ lọ́dọ̀ wọn tó rinlẹ̀ náà ni pé kọ́ fa àwọn míì tó sọ pé kọ́ wọn pé bá ti fẹ́ ọlọ́run bá máa dẹ́nu bí wọ́n bá ṣe wù wọ́n ní ó fi ilẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ òun òkú gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé rárá wọ́n máa mú kúrò ní ni pé wọn èyí nírùgbọ̀n lẹ́ẹ̀kẹ́ kọ́ má bàa jọkùnrin ṣùgbọ́n náà bá jọkùnrin ń kọ́ kó wọn jẹ́ nìkan tó ṣe pé ọ gbọ́dọ̀ fi èrògbọ̀n rẹ̀ lẹ̀ ló jẹ́ kánẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ló jẹ́ ọ́ nípa pé ká dáríji èrògbọ̀n wa ká sì jẹ́ ọ́ ká fi yapa àwọn abọ́ná àbẹ̀lọ́n bíbí yóò fẹ́nu kọ̀ọ̀kan wá bá kò sí kọ́lọ̀ bá kó sàbí fẹ́nu kọ̀ọ̀kan wá o ayé yóò sàdédé dàrú àwọn àfáàkẹ́ wọn dàrú débi tó dé yóò yóò sì dá kémi àṣẹ ní ọwọ́ àwọn tó yóò máa tún ṣe àwọn kan ní ọjà rọrùn fún nínú ẹ̀sìn tí ọjà rọrùn fẹ́ lómi lọ́wà nípa pé kó fi rùgbọ́n lẹ̀ ọlọ́run bó jó já rọrùn fún ṣùgbọ́n bí ò ti wá já rọrùn fún tó ti yẹ kó máa sàwọn míì lọ́nà tó fi jẹ́ pé a rí náà àwọn olùkọ́ tó kọ́ àwa akẹ́lẹ́kọ̀ọ́ tí wọ́n ń tẹ́ fún wọn máa ń fárùgbọ́n wọn ṣùgbọ́n tó bá débi ẹ̀kọ́ bẹ́ẹ̀ nínú kíláàsì wọn sọ pé tó àmọ́ nílẹ̀ kọ́ táwọn gbé lọ́wọ́ yìí tún láàsì ní o kẹfàrúgbọ̀n yín lẹ́ o olùkọ́ wa bóòlẹ̀ iná sí wà mú kó rẹ̀ ìlàyàlẹ́ ikọ̀ ẹ sọ́ra ẹ má wo èmi kọ́sẹ̀ àmọ́ nílẹ̀ ìtì nǹkan yìí ṣùgbọ́n bàbá lọ́wọ́ wo ìwá ṣe ní à láti wá ṣe ní jẹ sí o ọ̀rọ̀ mi lọ́rùn ni o wọ́n sọ fún ọ̀rọ̀ wọn sì fúyẹ́ kìí sọ̀rọ̀ tó dáa náà ṣùgbọ́n sì fúyẹ́ yẹn ni pé ó gbé aburú yẹn lórí ara rẹ̀ nìkan ó sì pé àwọn nẹ́ẹ̀sì títí fún gbélé e lọ́wọ́ bó wá láwọn tààfáà táwọn bẹ láwùjọ ti wá lónìí wọ́n ròdòdó báyìí wọ́n sì máa lọ ọlọ́run lọ bí ìfẹ́nú ti wọn débi pé ni wọ́n bá ní ìgbọ̀nlẹ̀ ẹ̀kẹ́ gan wọ́n fẹ́ rí tí wọ́n bá ní káfà àti jẹ́ pé kọ́lọ́ kó wọ́n bá fa wọ́n bá fa tí wọ́n bá ní káfà àti jẹ́ nípa pé kọ́lọ́ fa wọ́n sọ kódà wọ́n sì máa gbé yẹ̀yẹ́ rẹ̀ wọ́n sì máa dá yẹ̀yẹ́ rẹ̀ láàrin kọ́mọ̀ pé gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba pátá ọ̀sẹ̀ tí ò ní ìgbọ̀n lẹ́ẹ̀kẹ́ o wọ́n náà sáà máa ń kánú sọ́ọ̀tù tọ́ ha nípa pé ńgbà tí Mùsá sọ lọ sí mìíkọ́ nínú sọ́ọ̀tù làárọ̀ méjèèjì náà lọ́wà nígbà tí ó dé kí ló ṣe fún arúnà tó jẹ́ gbọ́n rẹ̀ ó gbárùgbọ́n rẹ̀ nìbú ni ohun tí arún sọ fún náà ni pé láti kúrò bí léhìyàtì má gbárùgbọ́n mi mú má gbá mú òun là ń pè ní léhìyà ìrùgbọ̀n là ń pè bẹ́ẹ̀ arún ní ìrùgbọ̀n Mùsá náà ní ìrùgbọ̀n ọ̀wá sí bí wọ́n ti fẹ́ ṣeré ìtàgé lónìí tí wọ́n wá láwọn fẹ́ ṣe ẹnìkẹ́ tọ́jọ mú sábàbí tọ́jọ Aaron wọ́n wá lọ gbẹ́ nìkẹ́ tí ò ní rúgbọ̀n lẹ́ẹ̀kẹ́ wá kódà tí máa wọn ará Egypt gẹ́ tí wọ́n ní rúgbọ̀n lẹ́ẹ̀kẹ́ àwọn ní ọlọ́ọ̀wọ́ ẹni tó ní rúgbọ̀n lẹ́ẹ̀kẹ́ ni bíbẹ̀ ẹ̀kọ́ wọ́n yà lọ lẹ ìrùgbọ̀n yẹn sí ni bí wọ́n ti ṣe ìtànẹ́bì Yusuf tó wọ́n wọ ẹni tó ṣe kó ní rúgbọ̀n lẹ́ẹ̀kẹ́ torí pé wọ́n mọ̀ pé yóò burú fáwọn káwọn wá wẹ́lò míì jáde tí ọ̀wá ní nírùgbọ̀n lẹ́ẹ̀kẹ́ à ń bẹ lọ́n ibi yóò tẹ́nìkọ̀ọ́ká bá kò sí kọ́nà bá kó tún wá sí o ibi yóò tẹ́nu kọ̀ọ̀kan bá kún sí fọ́lọ́n owó tó wá sí o ká sì má wu ẹnìkan ká má fi tẹ̀sìn ọlọ́run ibi ọlọ́run bá bá ní kó wọn orí ṣe à ń ṣe léyìn fún wa ń gbogbo gbà nínú aburú tó bá ní ń mọ̀ ikú pọ́ọ̀tì ní ọlọ́wà tó máa ní pé àfa alágbájá látara pé kò ṣe nǹkan báyìí lọ kò sí inú ẹ̀sìn ní bọ́lá wà ní ọkọ̀ bá ṣe rọ́rọ̀ kìí sànẹ́bí ọlọ́run kìí ṣe máa sún yóò níbi tóun náà kù sí ibi tó kù sí yẹn má fi wò gẹ́gẹ́ bí ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ọba ní kẹ́yìn ó wó kẹfìmọ̀ pé Allahu Akbar bí lágbájá ṣe dáa tó okù sí báyìí bí lágbájá ṣe dáa tó okù sí báyìí kò tó ń tọ̀hún lórílẹ̀ ayé má tí ó wà á dà ẹgbẹ́ bí àwọn ànẹ́bí ọlọ́run kódà àwọn sàábì ànẹ́bí gan fọlọ́ba kọ́ bá yọ ní gbogbo wọn lápapọ̀ tó dàbí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó níbi wọ́n kù sí tàbí rẹ̀ ni pé kó ṣe é bó ti yẹ tó ṣe é tẹ́yẹ́yẹ́ àwọn ọlọ́run ànẹ́bí mi wáyé lẹ́yìn ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n lè ta lè rí láíláí ibi tẹ́nì kọ̀ọ̀kan wá bá kùn sí ká má fi jọ́ọ̀jì pé bó ti ẹ kẹ́sìn orí o àǹbẹ̀lọ́n ibi tá a bá kùn sí kọ́lọ́n pa kó ṣàtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa ibi gbangba la kùn sí ni ṣàtúnṣe wa ọlọ́wọ́ ibi kọ̀ọ̀kan la kùn sí ni dákùn ṣàtúnṣe wa o dákùn ṣàtúnṣe wa ká tó kò lórílẹ̀ ayé iṣẹ́ tá à ń ṣe bá bàbáka sí o òun tá à ń ṣe bá bàbáka sí o gbogbo bá a ti sáré lo òkè tá à ń sáré lo odò ìjẹmú wa dákùnjẹ́ ọ̀rọ̀ o ìjẹmú wa dákùnjẹ́ ọ̀rọ̀ o àwọn aboyún wa àwọn tí wọ́n rí tí ọmọ inú wa dákun bá jogun ọmọ fún wọn bá wa sọ ẹkún wọn bá sọ dẹ̀rín bá sọ ìbànújẹ́ wọn bá sọ dídùnú àwọn ọmọ wa dákun tí wọ́n sorí ire o àwọn ọmọ wa dákun tí wọ́n sorí ire o bá wa ti àwọn ọmọ wa tí wọ́n ló lo ọmọ fún wa àwọn olórí wa dákun bá wa dà wọ́n re dákun jẹ́ wọ́n bá gbé àánú wọn bá gbé àánú wa gbé sọ́kàn wọn jẹ́ wọ́n lè rántí wa láti ṣe dáadáa pẹ̀lú wa àwọn àtàjọ́ ọmọ lẹ́yìn náà dákun má gbé pèsè wa lẹ́nu láti máa tẹ́ fún wọn ṣàánú wa ṣàánú àwa náà ṣàánú wọn ṣàánú àwa náà orílẹ̀-èdè wa dákùnbà ṣàtúnṣe ẹ̀ ibi ọba jẹ́ sí dákùnbà ṣàtúnṣe rẹ̀ èyí ọ̀dá ń bẹ̀ dákùnjẹ́ máa dá sí ọ̀lá aláhàúlá wọ́n